mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni ṣẹ́gun dáramọ́lá tí gbogbo ènìyàn mọ̀ sí àjídára ó ní wọ́n ti ń kí ikú oríire lórí ìtàkùn ayélujára rẹ̀ báyìí bí iléeṣẹ́ ti ń kóni rìnrìn àjò lọ sí òkè òkun àti Jerusalem ni Doctors Travels ti fi jẹ́ aṣojú wọn bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ó ní òjíṣẹ́ olúwa Sam Òjó fi ọkọ̀ bọ̀gìnì ta àjídára lọ́rẹ rẹ̀ ṣùgbọ́n kò ì tí ì tóṣù kan báyìí tí iléeṣẹ́ kan pàtàkì tí ń kó ẹni rìnrìn àjò tún fi jẹ aṣojú wọn jẹ̀bẹ̀tẹ̀ gbọ́mọlé e lọ́wọ́ lásìkò tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí aṣojú tó lọ́rìn tó jẹ́ wípé ní gbogbo ibikíbi tí wọ́n bá fẹ́ lọ lórílẹ̀‐èdè àgbáyé ló láǹfààní láti bá wọn polówó àti láti tẹ̀lé wọn lọ láìsí kọ́ńkọ́ tí kì í kọ ọmọ ìjò lẹ́sẹ̀ lásìkò tó ń bá aṣojúkọ̀ tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ wípé di àsìkò yìí ó sì ń dàbí àlá lójú òun ni ẹ jẹ́ ká wù díẹ̀ níbẹ̀. a fẹ́ lọ US ni o a fẹ́ lọ UK ni o a fẹ́ lọ Germany ni o a fẹ́ lọ Dublin ni o Ajídára can leave anytime any day please ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹ̀rín àríntàkìtì ní ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ tó ń ti alátẹ̀lé gbajúgbajà olórin Abbey Osum rin látàrí bí wọ́n ti rí nínú aṣọ iléèwé tó ń ti àwọn akẹgbẹ́ rẹ̀ gbogbo tí wọ́n ti jọ lọ sí iléèwé girama ọ̀hún rí Abbey Osum ló wà nínú aṣọ iléèwé tó sì gbé ìlú bẹ̀bẹ̀ ńlá dání bí wọ́n ti ń kọ orin orílẹ̀-èdè àti tí wọ́n sì ń kọ orin yin olúwa láti ṣe àjọyọ̀ ogójì ọdún tí wọ́n dá iléèwé Sango Secondary School Agége sílẹ̀ ẹ̀wọ̀ díẹ̀ nínú rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ owó tí mò ń ná lórí omi nìkan ní erékùṣù èkó ní àwọn ilégbèé gbogbo ó tó kọ́ ilé ńlá sí àwọn agbègbè mìíràn ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní ìlú mọ̀ọ́ká òṣèrébìnrin ní dídí ẹ̀kanẹ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ló ti ṣàlàyé wípé èwo ni kí a máa gbé ilé ńlá ṣùgbọ́n kí omi ibẹ̀ má dára wípé owó tí òun ná láti máa rí omi tó dára wẹ̀ àti láti máa rí omi tó dára mu àti fi dáná jẹ́ eléyìí tó jẹ́ wípé ó mélòó kan sí àwọn agbègbè tó lọ́rìn ní ìpínlẹ̀ Èkó lè tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo lórí ìtàkùn ayélujára máa sọ fún wípé òótọ́ ló sọ ò parọ́ nítorí wípé ilé àti orúkọ lásán òní erékùsù Èkó ní omi ń jẹ wọ́n níyà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí bàbá tó bí gbajúgbajà adẹ́rìn àti amúlùdùn ni Dérèlé kọkànléní ọgọ́rin tí bàbá náà pé lókè èèpẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ tẹ́lẹ̀ rí wípé béèrè lẹ́kọ̀ọ́ kéré nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn amúlùdùn láwùjọ léè tó sì ṣe àmì ayẹyẹ ọ̀hún fún bàbá yìí láti lè mọ rírì bàbá rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà mi ò ní gbà àfikógùn wá dájọ́ ó ní gbajúgbajà ìlúmọ̀ọ́ká akọrin ní Portable Dr. Z ń sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti ń fi ìkọminú rẹ̀ hàn wípé kó tó di wípé òun pẹ̀lú ní iléeṣẹ́ ìporinpọ̀ tí wọ́n pè ní stúdíò òun máa ń ná owó rọ̀gùnrọ̀gùn káàkiri káàkiri tó sì jẹ́ wípé nígbà tóun wà nílé òun máa ń tà débi wípé owó tó lọ́rìn lòun pa ṣùgbọ́n látìgbà tóun ti lọ sí òkè òkun láti lọ ṣiṣẹ́ tẹ́lẹ̀dùnmáre ní kóun wá sílé ayé wa ṣe tóun sì lo oṣù kan àti ọ̀sẹ̀ méjì níbẹ̀ nígbà tóun yóò fi padà dé ìyàlẹ́nu ló jẹ́ fún òun o nítorí wípé àwọn tí òun fi sílẹ̀ gẹ́gẹ́ bí alámòjútó iléeṣẹ́ ìporinpọ̀ ọ̀hún wọn kò pa ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin bẹ́ẹ̀ ni wọn kò sì pa ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin wípé ẹgbẹ̀rún méje náírà seven thousand naira látijọ́ tí òun ti kúrò ní orílẹ̀-èdè nàìjíríà ó sọ wípé kọ́má kọ̀mínú wípé òun kò gba ẹnikẹ́ni sí iṣẹ́ mọ́ lásìkò yìí nítorí wípé òògùn lòun ó bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ wò díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ studio wey be say me anytime wey i record two million three million four million if i dey my studio only five days i fit make fifteen million i come travel i go lo àwọn oṣù european before i come back i use one month two weeks. Ah, can go ask them, people wey I put for studio say, èló lẹ pa? They say, "I want pa, wọn ò pa seven hundred thousand, wọn ò pa seventy thousand, wọn now ò pa seven thousand. Where go? Where go? Where go? kó what you know?" omi tó sàn ni kó máa bá wọn lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn ìlúmọ̀ọ́ká òṣèré àti olùdarí sinimá kúnlé àfọláyàn ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn àárọ̀ lakẹ́ ti dé fún sàrò bí a kò bá gbàgbé wípé ní lọ́ọ́lọ́ yìí ní ìlúmọ̀ọ́ká òṣèré àti olùdarí sinimá náà kúnlé àfọláyàn wá sórí ìtàkùn ayélujára láti sọ ọmọ ajá rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ dé ní sàrò léyìí tí ń ṣe akọ tó sì sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé wọ́n kú ewu ọmọ wípé láìpẹ́ òun yóò tó gbé Arọ́lákẹ́ dé tí yóò máa ṣe ìyàwó fún Sàró létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ lórí ìtàkùn ayélujára wípé àwọn kò lè dúró àmọ́ ní báyìí Kúnlé Àfọláyàn ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí ó ti ra ajá tuntun kan eléyìí tí ó sì sọ ní Arọ́lákẹ́ kódà àwọn ìwé ìrìnnà tó bá ajá ọ̀hún dé láti ibi tó ti rà gbogbo òun ni Kúnlé Àfọláyàn fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sì ń fi wípé ẹ kú àlejò Arọ́lákẹ́ ẹ wù díẹ̀ nínú ẹ̀ ẹ̀. alẹ́lẹ́ yóò ẹ̀wẹ̀ so àánú rẹ̀ ló ṣe mí ò ló jẹ́ ń bá ọ dámọ̀ràn. bára ilé ẹni bàǹjẹ́ kúté onídòdó àfi káàkiri ń lọ fún kábà sọ̀rọ̀ òdodo. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin èèwo ni mo tún rí yìí ó ní ìlú mọ̀ọ́ká àbíbátú jìnàdùn sọ lórí ìtàkùn ayélujára bí ọ̀kan nínú àwọn alátẹ̀lé tó ń ti àwọn olólùfẹ́ rẹ̀ ti kọ sórí yàrá ìkọ̀kọ̀ rẹ̀ lórí ìtàkùn ayélujára wípé ìwọ náà ṣe fọ́nrán fídíò oníhòòhò ṣe ibi tí wọ́n ti ń bá ọ lò pọ̀ kí o sì fi sórí ìtàkùn ayélujára wà á rí wípé lẹ́yìn ọ̀rẹ̀yìn kò lè pé láàrin ìṣẹ́jú mélòó kan tàbí wákàtí mẹ́rìnlélógún òkìkí rẹ̀ yóò gba gbogbo orí ayélujára kan wá sì di ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń sọ nípa rẹ̀ lórí ayélujára ní àbíbátú jìnàdù bá pariwo síta wípé èwo ni mo tún kàn yìí ẹ gbo nǹkan tí ẹnìkan kan sórí ìtàkùn ayélujára òun wípé ẹ̀jẹ̀ Jésù òun kọ́ kò jẹ́ jẹ́ òun àbíbátú ti pariwo síta wípé wọ́n ti wá ń tì mí o láti orí ayélujára mi láti ti fọ́nrán fídíò ìhòòhò tàbí ibi ìbálòpọ̀ sórí ìtàkùn ayélujára ṣùgbọ́n mo kọ̀ ọ́ torí játijàti ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà eléyìí tó jẹ́ gbajúgbajà olórin Busta Rhymes ó ní ìròyìn rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára kan bí ó ti lọ sí ẹ̀yìn ìtàgé láti gba nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Wizkid tó sì mọrírì rẹ̀ nígbà tó sọ fún wípé ó jẹ́ ìgbà àkọ́kọ́ léyìí tóun yóò fi ojú gan ni Wizkid tó ń ti iṣẹ́ rẹ̀ èyí tí ó ṣe débi wípé èèyàn kan wá sí New York City ó sì gba gbogbo èrò sínú gbọ̀ngàn kan láti ṣiṣẹ́ rẹ̀ bó ti tó àti bó ti yẹ wípé pẹ̀lú nǹkan tóun rí láti ọ̀dọ̀ w Wizkid yìí ó ru òun sókè láti rí dájú wípé òun bá Wizkid ṣiṣẹ́ papọ̀ láìpẹ́ jọjọ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára sì sọ wípé ó ò tí ì mọ mẹ̀mẹ̀ ọmọ ni Wizkid. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré ni Hanks Anuko títakọ àìsàn sọ wípé nǹkan kan ò ṣe òun o bí ẹ kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí la gbé ìròyìn rẹ̀ wá fún yín bí Sean George ti sọ wípé láìpẹ́ yìí òun lòun àti Hanks Anuko ti wà lórí ìtàgé wípé nǹkan kan ò ṣe ọkùnrin náà bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń gbé ka orí ìtàkùn ayélujára kiri wípé ó dàbí wípé ó ti ní ọdẹ orí ó sì ń rìn káàkiri ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Anambra ṣùgbọ́n ní báyìí Hands Anuku fúnra rẹ̀ ti wá sórí ìtàkùn ayélujára láti tako gbogbo àhesọ eléyìí tí àwọn ènìyàn ń sọ nípa fífi ẹnu ara rẹ̀ sọ wípé nǹkan kan ò ṣe òun o kí ẹnikẹ́ni má ṣe lo fọ́nrán tí òun bá ṣe láti orí ìtàgé bíbá òun lórúkọ jẹ́ rárá ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní táyé kẹ́hìndé peter and paul okoye ilé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn túmọ̀ sí p-square òun ni wọ́n ti ń lo ìtàkùn ayélujára wọn wípé àsìkò àti sáà ọjọ́ ìbí àwọn lélẹ́yìí lè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wọn kú oríire kódà wọn kò ṣàìsọ lórí ìtàkùn ayélujára náà wípé èkó yóò gba àlejò òbítíbitù àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ní ọjọ́ sunday ti ṣe ogúnjọ́ nígbà tí àwọn yóò dàlúbọlẹ̀ tí àwọn yóò sì máa jó ní ràbájì gan láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ọlọ́run níbi ètò àwọn tààyè kan ìgbìmọ̀ ìpítà àti paul tí gbogbo ènìyàn mọ̀ sí p-square òun ni wọ́n ti lo ìtàkùn ayélujára wípé sáà ọjọ́ ìbí àwọn làwọn wà ẹ jẹ́ ká jó ẹ jẹ́ ká yọ̀ tó sì jẹ́ wípé kò fẹ́ sí nínú àwọn olórin àmúlùdùn tó ń ti àwọn adẹ́rìn pòṣónú gbogbo pàápàá àwọn tí wọ́n ń tẹ̀lé wọn lórí àwọn ìtàkùn ayélujára ni wọn kò kí wọn kú oríire gbogbo wọn pátápátá ni wọ́n ń fi àdúrà àti ọ̀rọ̀ ìkíni tó ń ti ọ̀rọ̀ ìwúrí gbogbo ránṣẹ́ sí àwọn méjèèjì wípé orí yín tó kádùn yìí á tó kádùn lọ́dún tó ń bọ̀ láṣẹ Olódùmarè títí tó fi máa dìgbà míì níbi tá ó máa fi ire àti àánú pàdé ohun gbogbo ló lè ṣe àwárí nílé ayé o ṣùgbọ́n rí dájú wípé nínú ohun gbogbo tó ń ṣàwárí ìmọ̀ òun ló ṣe àwárí jùlọ nítorí wípé tó o bá ti ní ìmọ̀ o ti ní ohun gbogbo. tí tó máa ó máa fi ire àti àánú pàdé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá.